ojúmọ́ ire o ìbà fọ́lọ́run elédùnmarè mo kí gbogbo ẹ̀yin yèyé amúlẹ̀ ayé ọmọ ọlọ́run jákèjádò àgbáyé mo kí gbogbo ẹ̀yin bàbá tó di ilé ayé mú tó dòpò ayé mú láyé òde ọ̀run tẹ́ ò jẹ́ káyé dorí kodò ohun tí mo fẹ́ bá a sọ lénìí ewu tó ń bẹ lórí kéèyàn máa lo àlùjọ̀nú lọ́nà tí ò tọ́ mo dẹ̀ máa polówó iṣẹ́ yìí fún wa fún ọkùnrin tí ò lè ṣe déédéé pẹ̀lú ìyàwó ẹ̀ nǹkan burúkú ni kí ọkùnrin má lè ṣe déédéé pẹ̀lú ìyàwó ẹ̀ ẹlẹ́ẹ̀kejì kóbìnrin kí nǹkan oṣù máa ṣe ségesège kò dáa kó máa déédéé rẹ̀yàn ní gbogbo ìgbà kórí déédéé máa wúwo ayé ò ní mú ẹ ayé ò ní mú mi mi ò mọ̀ bóyá ọ̀rá mi àdúrà yẹn ṣe fúnra ẹ̀ a fẹ́ sọ̀rọ̀ lónìí kí ló fà á tọ́pọ̀lọpọ̀ ń ṣiṣẹ́ wọ́n á náwó wọ́n á nọ́ra wọ́n á ṣáájò kò ní dáhùn a máa máa mú lẹ́yìn kankan ni volume one ni mo fẹ́ kọ́ mú jáde yìí number one ẹlòmíì á lọ bẹ̀bẹ̀ kọ́ bá òun lu àlùjọ̀nù àlùjọ̀nù tó sọ yí pé kí wọ́n bá òun lò ó fẹ́ ṣe patí lásán ló ṣe ní pé òun fẹ́ lu àlùjọ̀nù o tòró fẹ́ ṣe patí lóòótọ́ arérò kódà láti mọ́ṣúárì láti bẹ̀rẹ̀ agrand àwọn èèyàn wá lẹ́yìn tó bá parí patí yẹn kò tún lérò mọ́ láyé ẹ̀ gbogbo nǹkan tó bá ṣe pátá kò tún láṣeyọrí lórí ẹ̀ mọ́ ẹ ṣe yẹn lé kò ì tó àsìkò láti manifest ògo ọ̀pọ̀lọpọ̀ fẹ́ manifest ògo àwọn èèyàn ń béèrè kí ló dé táwọn èèyàn ń ṣe àjò tó ń kú lójijì àmúwáyé ẹlòmíì ìgbà ọ̀sán tẹlòmíì àárọ̀ ló ti bẹ̀rẹ̀ tẹlòmíì ìrọ̀lẹ́ ẹlòmíì ọjọ́ alẹ́ èèyàn ní bàbá rolling dollar ṣùgbọ́n ẹlòmíì àní kọ́ bá òun fà tòun síwájú ẹ gbọ́ eléyìí dára kò sẹ́ni tí Elédùmarè dá tí ò dá wípé kórógolo ṣùgbọ́n pẹ̀lú àsìkò bó ṣe wá jẹ́ pẹ̀lú àsìkò yẹn ó gbúdọ̀ máa jẹ tàárọ̀ jẹ tọ̀sán káyà jẹ kọ́mọ jẹ kó dẹ̀ wà lálàáfíà káramá nìyẹn títí tí ògo fi máa bú gbẹ̀mù ṣùgbọ́n ẹlòmíì afẹ́ bo ògo bú gbẹ̀mù wọ́n á wá sun ọjọ́ iwájú ẹ̀ wọ́n á sun wá sẹ́yìn fún pẹ̀lú agbára àlùjọ̀nù tàbí pẹ̀lú agbára àwọn tó láyé lójijì tó bá yá kíní yẹn expire á kọjá lọ àwọn èèyàn wa máa bú Elédùmarè ibẹ̀ yẹn kọ́ ni mo fẹ́ bọ̀rọ̀ lọ lénìí ọ̀pọ̀lọpọ̀ ń béèrè pé báwo làwọn ṣe fẹ́ mọ spirit tó ń bá wọn ṣiṣẹ́ spirit tó ń darí torí mo máa ń ṣàlàyé fún àwọn wípé táwọn ò bá mọ spirit tó ń bá wọn ṣiṣẹ́ táwọn bá lọ ń ṣiṣẹ́ ó ṣeé ṣe kí iṣẹ́ má dáhùn ẹlòmíì ìgùn á kó fa ifá ò ní dáhùn ẹlòmíì aṣáájú olówó ńlá kò ní dáhùn ẹ gbọ́ dáadáa oṣù tó wọnú ayé oṣù tó dáyé ó ní ṣe oṣù tó dáyé ó ní ṣe pẹ̀lúrú spirit tó máa bá ẹ ṣiṣẹ́ àmì àbáwáyé rẹ àmì àbáyé àbáwáyé ẹlòmíì wọn á ní pieces ẹja méjì tó ń kì í wọn ó nítumọ̀ àmì àbáwáyé tẹlòmíì wọ́n á sọ wípé kí ni o lé o that means àmì ẹranko ńlá bíi kìnìún àmì àbáwáyé ẹlòmíì wọ́n ní scorpion àkekè gbogbo àwọn àmì àbáwáyé yìí ló ní iṣẹ́ tó ṣiṣẹ́ fún tí o bá ti ẹni tó lọ bá tí o bá ti mọ àmì àbáwáyé ẹlòmíì máa ń lo oore ọ̀fẹ́ á ṣiṣẹ́ á dẹ̀ dáhùn àṣẹ ju àṣẹ lọ májẹ̀mú pa májẹ̀mú rẹ májẹ̀mú gbé májẹ̀mú mi ṣùgbọ́n gbogbo èèyàn kọ́ ló lóore ọ̀fẹ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ rèé fúnra ẹ̀ ló tún baṣẹ́ jẹ́ mọ́ra ẹ̀ lọ́wọ́ nípa ìkíyèsára ẹlòmíì dẹ̀ wà àṣìyàn gbéyàwó ẹlòmíì wà àṣìyàn ọkọ òun ló fà á tó fi lo iṣẹ́ tíṣẹ́ ò dáhùn ká má mú òpó lọ sílé olóró ìrírí kúnlé ayé yìí tó gùn lọ mo sì ń bọ̀rọ̀ bọ̀ nípa wípé kéèyàn wà láyé kó máa lóun ṣiṣẹ́ òun ṣáájú kò sì kò dáhùn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló bò ó ṣùgbọ́n ká tó débẹ̀ yẹn àwọn tó ń pè tọ́dẹ̀ ń ṣàlàyé nípa wípé kí ló ní í ṣe pẹ̀lú àwọn nǹkan ọmọkùnrin tí wọ́n lo owó tó ń nára tó ṣe tó dẹ́ pé nǹkan ọmọkùnrin yẹn wípé kò ṣiṣẹ́ tàbí pé kò jáde ọ̀rọ̀ wà ń bẹ̀ táwọn èèyàn dẹ̀ ń náwó gidi lórí ẹ̀ ẹ gbọ́ eléyìí dáadáa ọ̀nà mẹ́ta ni mo máa sọ̀rọ̀ lé lórí ẹ̀ lọ́sàn-án yìí ṣe rí àwọn kan wà ayé ló mú àwọn kan wà àwọn ló fi tiwọn wá nǹkan agbára ẹni tó fi tiẹ̀ wá nǹkan agbára ọ̀tọ̀ ni o a máa rógò lò a máa rágbára lò ṣùgbọ́n kò ní lè bóbìnrin ṣe ẹlòmíì dẹ̀ wà ayé ló mú ibi ọmọ ẹlòmíì ibi tí wọ́n gbé sí dọ̀la kò mọbẹ̀ ibi yẹn ò jẹ́ra wọ́n dẹ̀ ń lo àwọn ẹ̀yà ara ẹ̀ wọ́n lè lójú wọ́n lè lo ọpọlọ wọ́n lè lo ọkàn ẹ̀ wọ́n lè lo ọwọ́ wọ́n lè lo ẹsẹ̀ kì í ṣe nǹkan ọmọkùnrin tàbí nǹkan ọmọbìnrin nìkan ló ẹlòmíì wá wà tó jẹ́ wípé àmúwá ọlọ́run bá ṣe dá nìyẹn ṣe rí àwọn àmúwá ọlọ́run bá ṣe dá wọn yìí kò nídìí wípé kọ́wé sí owó bó ṣe máa wà nìyẹn ṣùgbọ́n ṣá kò ń ṣe wípé kò ní lè bóbìnrin sùn o kì í ṣe wípé kó fẹ́ jáde kó má sì yọ bíi five inches or six inches kọ́ o kì í ṣe tó kàn máa dúró ta kó ló one inch àbí two inch o àwọn kan wà bọ́lọ́run ṣe dá wọn nìyẹn ọlọ́run ò dá wọn fún ìrìn àjò ẹ̀gbin ọlọ́run ò dá wọn fún ìrìn àjò kọ́ máa japa kiri ayé kọ́ máa jáyé ìjẹkújẹ kọ́ máa ṣèrànù kiri àwọn kan wà tá a dábẹ́ ohun èlò ni wọ́n ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ò dára wọn mọ̀ àwọn náà fẹ́ ṣe bí ẹgbẹ́ wọn fẹ́ ṣe bí ọ̀rẹ́ wọn fẹ́ ṣe báyìí ṣe ń fẹ́ ibẹ̀ ẹlòmíì àti lọ́ọ́ kàgbá kò tí wà ní ṣiṣẹ́ mọ́ rárá. àìdá àmúwá ọlọ́run àìdá bá a ṣe bí ẹ àìdá ayé gbà àìdá jẹ̀díjẹ̀dí ìjẹkújẹ gbogbo ẹ̀ pátápátá ló ní àtúntò ló ní àtúnṣe ṣùgbọ́n èyí tó burú jù òun ni wípé kí ni o ẹni tó lo títa rẹ̀ fún rẹ̀ tó bá jẹ́ pé ọkọ lùlù fúnra ẹ̀ tó yẹ páyé ló mu tó yẹ pé jẹ̀díjẹ̀dí ni tó bá jẹ́ wípé bọ́lá ń ṣe dá ẹnìyẹn ṣùgbọ́n tí ò gbérí tí ò jáde tí ò ṣiṣẹ́ solution wà solution wà pàódà lélẹ̀ tó bá ti tásìkò tó fẹ́ ṣe gẹ́gẹ́ bí ọmọkùnrin ó gbọ́dọ̀ jáde àṣẹ ọlọ́run ni ìyàwó ẹ̀gbọ́n máa wẹ̀ pàbẹ bọ́ra ní ẹni ó gbọ́dọ̀ jáde ní táìmù tó bá fẹ́ lù á jáde nọ́mà bó ṣe yẹ kó wà ẹni tí jẹ̀díjẹ̀dí ti dorí nǹkan tí ẹ á jáde nọ́mà jẹ̀dí yẹn á kò lára ẹni tó dẹ̀ jẹ́ wípé ayé ló mu ó níwẹ̀ tó máa wẹ̀ ó lóhun tó máa sín sórí ẹ̀ pẹ̀lú àdúrà àti ẹ̀bẹ̀ ọlọ́run pẹ̀lú àwọn páódà yìí lágbára ọlọ́run arógo ẹ̀ ló padà so ewu ńlá ló ń bẹ nínú pé kéèyàn má tó nǹkan kó máa pèrè tàbí kéèyàn má sáré kádàrá sálé kẹ̀kẹ́ ló tírélà o gbọ́dọ̀ mọ̀ what is good for you at a particular hour for the present time ẹ máa rí àwọn bàbá mi wọ́n lówó gbogbo ayé ló mọ̀ wọ́n ṣùgbọ́n àjọ̀lú náà lò tó bá ti kú kò sọmọ tó máa gbérí mọ́ àìmọye bẹ́ẹ̀ ta lè máa kà fún yín tẹ́yìn fúnra yín lè kà tẹ́ bá wò yí ayé kí wá ní kókó kí ni lájú orí owó tó ní tó lọ táwọn ọmọ ẹ ò ní lárí ìkan ò wá gbé kan wọn ò lè gbélé ọkọ wọn ò lè ṣọkọ lórí aya bó ti tó àti bó ti yẹ ẹni tó wá súnmọ́ wọn jù ló wá ń ṣọkọ ìyàwó wọn lẹ́yìn ẹni tó wá súnmọ́ wọn jù ló wá ń ṣe aya ọkọ wọn lẹ́yìn gbogbo nǹkan wọ̀nyí la gbúdọ̀ wá àtúntò sí mo dẹ̀ fẹ́ káfílẹ̀ parí volume one yìí títí dìgbà tí màá fi padà wá àwọn tó ń sọ fún yín pé kò sí nǹkan tó ń jàdúrà ọ̀tá ọlọ́run àtọ̀tá yìí ọ̀tá ẹ̀ ni wọ́n àdúrà ní nọmba one ojú ewé ojú ewé ojú egbò ojú oògùn lọ tó o bá ní ẹ̀bùn àdúrà tó dẹ̀ sá fún èèwọ̀ tí kádàrá ẹ tó sá fún mo sọ òótọ́ fún ẹ wàá rògbòlò gbogbo èrè ajá àwọn nǹkan tó ti bàjẹ́ á gba àtúntò má bá wọn sọ pé kò sí nǹkan tó ń jẹ́ àdúrà má bá wọn sọ pé kò sí nǹkan tó ń jẹ́ ewé àti ìbò ṣùgbọ́n ká gbé gbogbo àwọn nǹkan míì tí ò tó ọlọ́run ká máa gbé wọn ga ọlọ́run lọ ọlọ́run ò fẹ́ ìyẹn ni yàtọ̀ ẹ̀yin tẹ́ wá ń béèrè àdírẹ́sì mi mo ti ṣetán láti fún yín ní àdírẹ́sì bá ṣe máa máa ríra kò sí ìbẹ̀rù kò sí ìsákiri mọ́ ẹni bá ti da ọlọ́run láàmú dandan ní kọ́lọ́run kò dá láàmú etí òkun ni o lẹ́ẹ̀kan lóṣù àtòrí òkè májèmádúláwọ̀ tàbẹ̀tọ́lọ́dẹ yẹn lábẹ́òkúta òkun tí mò ń lò Badagry ló wà wọ́n tó bá fẹ́ rí mi pè mí màá sọjọ́ tó máa rí mi fún ẹ zero nine one five nine five three one two one one zero nine one five nine five three one two one one tó bá pè direct number yẹn ò ní wọlé ṣùgbọ́n whatsapp call ni kò pè lágbára ọlọ́run wàá rí àtúntò sí ọ̀rọ̀ ayé ẹ̀ lágbára ọlọ́run àdúrà ò ní ṣe tèmi àti ẹ̀tì ó dìgbà kan náà àpótí ẹ̀rí ìtẹ̀síwájú ọmọkọ ilẹ̀ yorùbá ògo adúláwọ̀